ọyẹ kakiri awa lórí ẹ alamọkọ ọwọn ẹni ta amọlù wọtafagbo karonu kagbo kini ti pàtàkì tí ń bẹ níbi bọlọ́run ṣe máa ń fún wa ní àsìkò ooru àti àsìkò òtútù tó ti pé pẹ̀lú sábà ti yípadà yìí òun náà ni ohun tí ń sẹ̀mí fi máa gúnrégé. àti àwọn olóbìn ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká tún wọn àyà tún lọ ibi ṣìdá kí ni àwọn àríkàmì ọlọ́run ọba sùhánà èyí tó wà nínú ọyẹ nínú rẹ a lè rí òtútù tí ó lágbára bí irú èyí dáńtí alásìkò yìí bákan náà ẹlẹ́ẹ̀kẹta òun náà pé ìfitọ̀ ọba níwá àkókò tá a wà yìí kágbà yìí pé nínú lílágbára àti ìdí adẹ́dà kọ́lọ́wọ́n ọba àdìgbọ́lá di adẹ́dà ká lọ fi wá àkókò yìí ká lọ fi tì í ká má fi ti àkókò náà ká má fi ẹnikẹ́ni ọba náà lálọ́ ti tì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ti wa ibi tó ń yóò bá rọ àìsí síra wọ alẹ́ bí

òun náà ó yẹ ká lè ṣèrònú lórí pé bọ́yá ti ń wá yìí àti ìṣẹ̀mí ọmọnìyàn náà ń lọ díẹ̀ díẹ̀ bọ́yá kan ti ń wá tọ́kẹ́ ń lọ ó ń jẹ́rìí pé èèyàn lórí pé èèyàn ti rí nínú rẹ̀ àbí kọ́ jẹ́rìí kákó yàn. bákan náà inú kan tó yẹ ká ronú sí ó ká mọ̀ ibi àwọn ẹ̀dá nìyàn kẹ̀kẹ́ náà jọ ni wa èèyàn lájọ máa jẹ́ ká mọ̀ ipa àwọn míì wà lásìkò ọyẹ́ yìí kódà wọn ò rí aṣọ tí wọ́n lè dùkọ́ra agbìyànjú kágbánu àrígbé náà ló ti wá ní ìlànà ẹ̀sìn ìgbẹ́ tó bá jẹ́ ọkọ ìyàwó kò jẹ́ ẹ̀rá sọ fún ìyàwó rẹ̀ rárá ọyẹ kọ́ra sọ fún ní ẹ̀mí lọ́dún kọ́ra sọ tọ́fẹ́lẹ́ fún lásìkò ooru kó sì ra sọ tó ti fún ní àsìkò yẹ káwa náà wá wọ àwọn ẹjọ́ wà nírọ̀ àwa bí irú àkókò yìí sọ ayọ̀ ni mùsùlùmí nínú àwọn ìwòye káwòye nípa àkókò ọyẹ́ dáwà yìí òun náà ni àwọn ìdájọ́ ìmọ̀ra lásìkò ọyẹ́ á rí pípọ́ yẹ́ ṣe dé yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń ju àwọn nǹkan tó wà nínú àìlámọ̀ rí ẹ̀sìn ilẹ̀ bíi kéèyàn ṣe àlùwàlá tó pérépéré èyí tá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlùwàlá sálám tó jẹ́ oyè wáyé pé ìsìbáàbùlù olóò kéèyàn ṣe àlùwàlá tó pé nígbà tẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam ń yọ yọ ayé pé ọlọ́run máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni àti àtúnṣe eléyìí náà kàtà kí èsì ẹ bákan náà nínú àǹfààní tá a tún lè jẹ òun náà ní wíwọ ìbọ̀sẹ̀ tó lè gbé náà bá ti fi àlọ àlá tán a lè wọ ìbọ̀sẹ̀ nígbà tá a bá fi àlọ àlá parí tó lè fi àti máa fa ìbọ̀sẹ̀ yẹn tọ́lù àlá bá ń dá láì ní sẹ ẹ̀kọ́ ìbọ̀sẹ̀ fún ibi ọjọ́ kan tó bá ti fa àwàlájò tọ́ba ajájú máa wà lájò àǹfààní jọ mẹ́ta wà fún wa ìgbàdá ti bẹ̀rẹ̀ sí ní máa kà á òun náà ni àkọ́kọ́ ìrun tá a kọ́kọ́ fi ké nígbà tí a lù wà láyé níjà ìyá ìbádọ́lá nínú àwọn kan tó yẹ ká wòye sí òun nígbà tí kájọ lọ yé wa wípé ká sọ pé ọyẹ́ ló dé àwọn ọ̀yá bá ti máa ń tẹ̀lé nìyẹn kí ẹ máa ṣe àlọ́ lákọ́kẹ́ máa ṣe súkẹ́kẹ́ bí kéèyàn máa kẹ́ omi tó sára lásán eléyìí ọ̀sẹ̀ náà àyẹ̀fẹ̀ kọ́ kéèyàn sọ bí ọyẹ́ lóde ọyẹ kéèyàn ká apá aṣọ ńgbà kéèyàn fẹ́ fọwọ́ débi ìgbọ́n kéèyàn máa fi tasọ̀tasọ̀ àdékọ́kẹ́ fi omi díẹ̀ sí lásán àlùwàlá kéèyàn ṣe yẹn èsì ń tọ́lá làáfíà bákan náà kò sẹ́sẹ̀ kéèyàn bá rí kó lè kó ìnira báyìí láti lójú tó dúdú èèyàn lè jẹ́ kí omi yẹn pọ̀ lọ́wọ́rọ́ jẹ́ nínú àwọn ìdájọ́ irun ní àkókò ọ̀yẹ́ làwà yìí ògúrú tí oṣù yẹn bá ní agbára níbi ìlú alẹ́ alẹ́ kí mọ́tò ìdàtìdá ìgbà pọ̀ àwọn ẹlòmíín sọ di nǹkan tí ò rọrùn súnlẹ̀ nínú àwọn súnlẹ̀ ni kódò lè wáyé kó ṣe wípé ọ̀sẹ̀ ló wáyé bẹ́ẹ̀ tí oṣù yẹn ní agbára lórí oṣù yẹn máa ń lágbára láì kọ̀ọ̀kẹ́ ju àìkọ̀ọ̀kẹ́ lọ kódà ní sẹ́yìn bíbà yìí a tó wá sọ àwọn àyè ní pẹ̀lú oṣù yẹn alágbára náà òbúrú èyàn lè ní àyílà àti àlàntàrí papọ̀ tàbí kí yẹn fi máa ń rẹ àti ìṣá ìpín yẹn fi papọ̀ adága nígbà tí ọyẹ yẹn tó bá lágbára gan eléyìí jẹ́ ẹ̀jẹ̀ ọlọ́wọ́ ọba sùfàánù tó ní àyàlá eléyìí tó ṣe fún àwọn àlẹ́ tó ń nà yìí anabi sọlọ lọọ àyọkẹlẹ ọdẹ tí wàá lójú gbogbooro gbígbé àtìkẹ ọlọ́run ọba sùhánà wọn ní àyàlá ó sì fẹẹ sí ká gba tó ń bá ti sùn wa gẹ́gẹ́ bí ọlọ́run ọmọ òsì fẹ́ kọjá sí pé nǹkan tó bá gbé má lè jẹ́ ká máa lọ nínú àwọn táwọn èèyàn máa ń níbi lásìkò ọyẹ́ òun ni bí wọ́n á lọ fún yóò fi wájú ọkùnrin ni ọ yóò wájú yóò yóò fẹ́ mi yóò gbogbo sí yóò dà àyẹ̀bẹ̀ kọ́tà sọ pé àwọn afẹ́kẹ́ òun mìíràn wá gbé lẹ́wájú irú ìdá máa ń ṣe ní fárájọ àwọn ẹ̀gbọ́njú sí ni o àwọn abọ́lẹ́ àwọn tí wọ́n ń bọ́lẹ́ anabi sallallahu alaihi wa sallam hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wa ni man tashabbaha bi qawmi fa huwa min ẹni yóò tọ́bi kọ́sì ìjọba ó ti di ara wọn lẹ́nu yẹn bákan náà ó kẹ́ kásìrún báyìí àtọ̀rú ẹ̀ kó dàbí èèyàn láti ẹ̀ sẹ́yìn ẹ̀kọ́ yìí náà. nínú ẹ̀jẹ̀ tó tún wà fún wa èèyàn lè kírun lórí nǹkan ẹ̀sùn tàbí inú mọ́tò eléyìí sẹ̀tọ̀ àgàgà bí ẹ̀ bá ń fàyà ìnira àbí àkókò fẹ́ ti fi ní ọ̀sán fẹ́ jáde. ayọ̀ àdùnnìbò nínú àwọn ìdájọ́ tó ní ti pẹ̀lú ọyẹ òun náà ti ká máa bẹ ọlọ nígbà tá a bá rí atẹ́gùn ọ̀làgbára ní fẹ́ kí n bá máa ṣe pépé rọ ọyẹ fún wa nílé yìí irú abẹ́kù wàhálà wà nílé àyèmá wí bẹ́ẹ̀ o nínú ẹ̀kọ́ tá àtẹ́bí sọ́lọ́lọ́ àtẹ́lẹ́ olùkọ́ wa àwọn ẹni pé níyẹn bá rí afẹ́fẹ́ ìfẹ́ pápá jùlọ níyẹn bá lọ bá rẹ̀ níbi irú àyè tá a wà ládùúgbò ń bí báyìí ẹ̀rí tí wọ́n máa tún pé tí wọ́n máa gbé ẹ̀sìn tí ọkọ̀ kẹ́ ń kọ́ wọn ní táwọn èèyàn máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tíyẹn bá ń gbọ́rọ̀ afẹ́fẹ́ báyìí tó tíyẹn وخير ما أرسل به ọlọ́run mọ̀ ọ́n máa ń bẹ̀ ọ́ mọ̀ ń bẹ̀ ọ́ lè rí orin tí ń bẹ fún afẹ́fẹ́ àti orin tí wọ́n gbé rẹ̀. bó ti dájú ọlọ́run ọba mọ̀ ń wá sọ ọlọ́run ọba síbi aburú tí ń bẹ ń bí afẹ́fẹ́ yìí àti aburú ti fi wọn fi rán. eléyìí ni àdó àtàwọn àti ètò. bákan náà nírú àkókò yìí gbogbo nǹkan pátálẹ̀ ti ti dájú. inú ìdára wà abẹ́lẹ̀ orí ìgbòho yìí pé wọ́n sábà ẹ̀sìn kọ́ sábà yọ dáná olè jẹ́ náà oníkì ní máa ń dà kò ní í pa dáadáa gbogbo eléyà gbọ́dọ̀ kàkéèjẹ agaga nígbà tá a bá múra sí i kọ́lọ̀ máa ń yẹ káàrí jàmbá iná o káàrí tó lẹ́nu ìgbà tó yẹ dé oríṣiríṣi ìròyìn là ń gbọ́ pépé wọn débi kan jóná iye ọjà báyìí ni àwọn mílíọ̀nù báyìí ni gbogbo eléyìí kọ̀tà déédéé bí kò sí àìtẹ̀lé lánàá sáà lẹ́nu sọ́kọ̀ọ́ àtẹlẹ́ tó fi wá sí ọwọ́ àtọ̀kọ̀ ní àyè nínú hadith tí mo kún kọ́rí àti muslim tí wọ́n bá yọ nínú jẹ́rà wọn wọn là nẹ́bi sallallahu alaihi wasallam ọkọ̀ alẹ́ wọn ní sẹ́rí iná innama hiya aduwwun lakum ọ̀tá yín nínú ẹ̀ iná ìsọ̀rọ̀ ẹ̀yìn o torí bẹ́ẹ̀ fà ìdá ní sùn tẹ́ ẹ bá ti sùn fà á ti kó àhán ẹ̀yà panẹ́ o. ọ̀gbọ́n wọn á darẹ̀ láàmú ìpèsè ìjọba dàbí ẹ̀ẹ́d sílẹ̀ gba ìyà nínú ilé ìjọba àìníye ilé ìjọba tó ti kó ti pa odidi ààyè oríṣiríṣi tó ti parẹ́ orílẹ̀ ẹ̀ka pàìlà olórí bá sùn nínú ìgbà wa mi àdébí sọlọ́lọ́ àtúntàlá sọ ilé lẹ́sẹ̀ torókùn náírà fún ìwòye òbí tó ṣíyìn ìtàlẹ̀ mọ́ ẹni ìpínlẹ̀ lẹ́nu ilé yín o nígbà tẹ̀ bá fẹ́ sùn ìwádìí kọ́ máa lọ rán tẹ́rẹ́fẹ́ òsìkàtì sùn ló sùn ló kù bọ̀ ọ̀sùn wàá dẹ̀ kó tó tọ́lá ìlú ìdágìrì kan àbíyẹn kúrò kẹ̀kẹ́ ó sì tẹ̀ èyí wá ní kọ́sọ́ pọ́ tẹ̀mẹ́ gbogbo tí o tí o lè ṣẹlẹ̀ wọ́n lè máa fi lẹ́sẹ̀rẹ́ wọ́n máa fún lọ wọ́n máa fún lọ ó lè gbé wọn fún ìtòlé wa yòókè ó sì fẹ́ nìyẹn nígbà tó bí ọba tẹ̀ fún wọ́n lè ní àwọn kan náà ní ìlú ìpín ọgbàgbé rẹ lẹ lẹ́bí yẹn bá ti ta sábà wípé yẹn máa padà kó tó di pé yẹn ò tún ajá sí pé yẹn fi ń retí ọ̀la nìyẹn láti bá gbàgbé wípé pẹ̀lẹ́ ọdún ti bá ìtẹ̀lẹ́ àlàáfíà ọ̀la ti bẹ̀ fi kéèyàn tẹ̀lé àtẹ̀lé lọ́lọ́wọ́ àlejò wà á di wọ́sálẹ̀ nínú àwọn kan tó ní ti tẹ̀ lọ́rọ̀ yẹn táwọn àtún rẹ̀ yìí òun èyí ló ebi máa ń kó ìrora rẹ lómi ìlú wa pépé kí ní ìlú fi dé nìyẹn nínú àwọn ẹni ìsájú eré máa ń dùn ẹ wà fún ọmọ ọmọ kàtọ rọjì ọmọ mùsàlá wọn ni ọdá wọn máa ń sọ ní pípẹ́ ẹ̀yọ́ yìí ọ̀wọ́ ní ìmọ̀tòlá àti ọ̀rọ̀ lọ́jẹ́ fáwọn ẹni tó fẹ́ sí lọ́wọ́ ọ̀kẹ́ náà ẹni ìsájú eré ọ̀tọ̀lá ìbùdó sọ̀rọ̀jì rọjì ọmọ mùsàlá àwọn tó wá fẹ́ sọ àlàyé síwájú pẹ̀lú àlàyé náà fáwọn ọmọ akpara ba ọ ìwọ yẹ sosepe kòkó máa ń sọ̀kalẹ̀ mbẹ òru rẹ máa ń gbó láti lè fi tẹlẹ bílà lọ́pọ̀lọpọ̀ ẹyin rẹ wá sí kò yìí a lè fi òru gùn ọ̀sẹ̀ kúrú gbogbo àwa mọbìlíjù mọbìlíjù gbogbo àkókò tá a ti gbà náà rẹ tá gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ọba sùhánà bò dáadáa tójú ìwà yìí kò ní sọlá kàkà nàkà àlẹ mìíràn ìdáàbà mọ òkúta ọ̀rẹ́ yẹn ní kákìrún ọ̀rẹ́ yẹn dẹ̀sí ní kákìrún lásìkò wọlé ṣùgbọ́n àwọn ti wá bá a ti báwọn bàbá wa ní bá ti ṣe máa ṣe lọ nìyí wọn lẹ lómi nǹkan ọgbẹ fọ nígbà lẹ ń kájú bá aago ọ̀hún níyù ni aago mẹ́fà tó lẹ lómi ẹlú ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ní ti ń kí wọn ní o ìgbẹ́ yẹn kẹ́ máa kí wọn lóru ó lè yẹn kí wọn ní aago mẹ́fà àti bẹ́ẹ̀ lọ́rọ̀ ti rí inú àwọn ẹni tí ń ti lọ́wọ́ aláàlú àwọn ẹni ìdájọ́ rẹ nínú àkókò yìí ọ̀túnlẹ̀ ìpínlẹ̀ pàṣẹwọ́n jọ ọjọ́ lọ́gbọ̀n àti ó ti tẹ́rí ìbùkún máa ń sọ̀ kalẹ̀ lásìkò ọyẹ torí òru rẹ̀ a máa kù láti fi sinẹ́bílà lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ rẹ̀ ti máa ń kú láti fi fi gbà wẹ̀ ọjọ́ ìpínlẹ̀ tó wá lọ́dọ̀ àwọn ẹni tó nírú ọyẹ yìí ẹlòmíràn bá lè ṣe àwọn ọ̀rẹ́ yẹn mọ́ ọlọ́sọmọjọ́ tẹ́lẹ̀ mi fi dé irun àṣùbá mi sí tẹ́ ẹ bá wá ń béèrè bó ti jẹ́ tẹ́ ẹ wá kí irun àṣùbá yóò ní bẹ́ẹ̀ ni ìmọ̀mù ẹ̀yin ló rò tútù yìí ni àwa náà rí ṣèbẹ́ nígbà náà máa ń kàkẹ́kọ̀ọ́ ni alẹ́ wọ mẹ́ta pọ̀ alẹ́ dé ti dàgbà tó fi nǹkan lérí ẹ̀yin ò kékeré yẹn bá ti lọ́hùn lórí bẹ́yẹn ẹ wá wò bá àdéhùn arẹ́rẹ́ ìwọ́sọ́jọ́ rẹ̀ yọ lọ́ọ̀ ìkọjá àlà ìkọjá àlà ọlọ́wọ́ bá sùpánù ọ̀tàrà àti kí yẹn ọba lọ ṣe àìsùn níbi ohun tí ó fi ọlọ́wọ́ bá ń ẹlẹ́ni ló fún yìí ní ọba gbé fídíò ní ọba gbé kẹsẹ́ẹ̀tì sí ohun tí ọba ló gba wò ní ẹnu ohun tí ó ṣe kí ẹ̀mí rẹ̀ ó sóòrù tí ó náà kú ayọ̀ ẹ̀ nínú àwọn tí wọ́n máa ń sọ nípa ọyẹ́ tí náà má bàa wí o wọ́n lè ní sẹ́rí ọyẹ́ yẹn rọ̀ ní òun ìmú mi èyí inú àwọn ọmọ mi ní orí rẹ̀. nínú àwọn àdéhùn tí orin rẹ̀ tí òkú rége òun ní káwọn máa fẹ́ fi sẹ́rí ọyẹ́ yìí òun nípìnlẹ̀ gbogbo àìsàn nínú àwọn àdéhùn tí òkú rége nínú àwọn àdéhùn tí òkú rége òun ní káwọn fẹ́ rí àwọn màlàíkà nínú àwọn o kún tá a bá ń kọ káṣí ẹ̀ má ṣe bí ipa pa ìnẹ́bí lọ sọ̀rọ̀ òun náà máa ń lọ pé ya ayé nínú àwọn nínú àwọn tá a bá káṣí má ṣe ẹ̀fẹ́ sí ti ipa ìnẹ́bí ní sọ̀rọ̀ ní kọ́ sọ wípé ẹ̀mí ọmọ ní máa ń rọ̀ lásìkò nítorí bá dá láti أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون من أواجد فيتقوى يزيد lákòókò yẹn la wà yìí òun ni ká má gbàgbé gbàjáde ọwọ́ nínú àdéhùn ìdí ọlá láti àfihàn kọ̀ọ̀kọ́ yà tó ti lè gbé jáde ló pẹ̀lú ìlú wọn. àdìgbò ẹ̀rọ ìjọba ọ̀gbẹ̀lá wọn náà tóbi sọ́lọ́ lọ àtàlà nílé iná ó kí bí ẹ̀ka ìró lọ bẹ́lẹ̀ dàrẹ̀ iná ọlọ́ta fúnadì àwòrán torí bí ìjọba tẹ̀ wá wá gbé nàìjíríà àwa tó wá kó níbẹ̀ ọwọ́ lọ padà sí náà àtàrà rẹ̀ pọ̀ ní ọlọ́ta fúnadì àwòrán ẹ̀rí iná lọ nígbà ìjàdà lọ́la ní sọ̀rọ̀ yìí kí ọ lọ gbígbé bẹ́lẹ́dà rẹ̀ ó ní wọn lọ́wọ́ bẹ́lẹ́dà rẹ̀ akala báwọn báwọn bọ́ afákàn mi máa fi jẹra wọn náà pé mẹ́la fẹ́lẹ́ kọ́kàn sọ̀rọ̀sọ̀rọ̀ pé jésù jẹrọ àlàfé ní sàtú ìwọ ti sùúrù lórí èdè ẹni tó jẹ́ lẹ́gàn fa ìṣẹ̀sọ̀ bọ̀rọ̀dá ọ́ ti lò torí sùúrù rẹ̀ ló máa máa fa torí pọ̀lì mẹ́rù takulu bàtọ́ ha iná máa ń jẹra wọn ilẹ̀ tẹ́lẹ̀ máa takulu tínú ọ̀gá yóò fi ọjọ́ wọn. iná wa lọ kí gbàǹjà rẹ̀ bá ẹlẹ́dà wọ́n ní wọn lọ́wọ́ bá ẹlẹ́dà rẹ̀ níbi wọn náà lọ dání. akàlà bá àwọn bí bá a bọ̀ apá kan mi máa ti jẹra wọn báyìí. ọlọ́run ni ẹ́ ọ̀dà ọlọ́run wá yọ̀ọ̀dà bínú ọ̀sáyìí pẹ̀lú pé ọ̀dà mí lẹ́ẹ̀mejì ìmí méjèèjì mi síta kíkà sọ pé a sì lẹ́nu kó orúkọ ọ̀gá ọ̀la síta èmi mi kàn fèsì dáa ó fi kàn jáde tí wọ́n sìn lásìkò ọyẹ ó tún fi kàn jáde lásìkò ooru anabi sọlọpọ ayọsọlá ọdún sẹ́yìn nígbà tí ọyẹ yẹn òun bá lágbára bẹ́ẹ̀ ké bá ah, òun yóò iná mi jáde. lásìkò ọlọ́dàkùn ajáwọ̀ náà. ẹ wá ní ìtọ́ bá ṣe dùn ní òtútù bíi rásìkò ọyẹ́ ìwọ́ yà sí àwọn èyí tó tó gbá ń ní ìlú ni wọ́n máa ṣe o. òní zakari yẹn ìmíjáde kátó yẹ ìmíjáde lásìkò ọyẹ́ òtútù táyé nìyí o ẹja rẹ ti kú òde òtútù ti dà lẹ́wọ̀n ti wá rí ètò ti pé yóò lé gbogbo nínú òtútù táǹkẹ̀ láyé torí bàbá wò yìí táǹkẹ́ ní láyé tá a lọ fi wọn kàn ń wò èyí tó súnmọ́ jù òun ni kígbàgbé èèyàn lé sí látara bẹ́ẹ̀ èèyàn nígbàgbé àwọn òkùnfà tí ó mú wa wọ náà gbére nínú àwọn ọmọọba lẹ́yìn ẹtì wọn náà ẹtì yẹn lè ti wọn náà gbére ẹsẹ bọkọlọ wọn bá ń bẹ ń bẹ ọ Ọlọ́run ní nínú ọlọ́run làlá ẹyà ń fi ro àdìyẹ ìṣòro ọjàre Ọlọ́run ní ọwọ́ onísàkóríjì sẹni yìí ó Ọlọ́run ní orí onísàkóríjì káàbì ẹkẹjì ẹtì ló ń nínú àwọn kan tó lè jẹ́ kí n gbére sínú náà òun lẹ́yìn nígbàgbọ́ àìnígbàgbọ́ sáwọn àríkánù yìí náà àìnígbàgbọ́ sọ́lọ̀ àìnígbàgbọ́ sáwọn màláníkà àìnígbàgbọ́ sáwọn ọ̀tẹ́rọ ọlọ́run tó ti bí àlùkò áàmì ọ̀hún ló ti pa gbogbo àwọn ọ̀tẹ́rọ àyẹrẹ òun lọ́wọ́ lẹ́yìn àìnígbàgbọ́ sáwọn òjijì ọlọ́run tó ti bá nẹ́bí sọ́lọ́lọ́ sọ ìgbésẹ̀ táwọn ènìyàn ti mú wá ìgbésẹ̀ táwọn sọ̀tà láti kẹ́yìn rẹ̀ ó ti parẹ́ àìnígbàgbọ́ tọ́jọ́ kẹ́yìn àìnígbàgbọ́ ti kàdà gbogbo àwọn ènìyàn ti jẹ́ kíyàn gbére sínú náà nínú àwọn kájọ́ lè jẹ́ kíyàn gbére sínú náà òun ni kíyàn sako orígun kẹ́kọ̀ọ́ àwọn orígun Islam táwọn náà ti mọ̀ ṣahada ti allah ilaha illallah ìjẹ́rìí pípọ̀ kẹ́ni tọ́lẹ́tọ̀ síjọ́ fún ìdàgbọ́lọ́ àti muhammadu kọ́ ìmọ̀ ayé zaka ìgbà rọmọdọ́n ìdí hàlẹ́. àyẹ̀bẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ kí ẹ wá ní ẹnìkan lóhùn ní yóò fi sàfẹ́ lọ́dọ̀ ọlọ́run. àyẹ̀bẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ kí ẹ ní ìlànà sàmẹ́lì sọ́lọ́lá ìsọ́lámù wà ìlànà mí ìfẹ́ tó pé jù lànà rẹ̀ lọ. àyẹ̀bẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ kí ẹ fi inú sí kankan nínú sàmẹ́lì mu wa kódà kí ẹ sì kàn yẹn. àyẹ̀bẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ ẹni tí ọlọ́run pè ní kéferì àbáṣẹ́ pé kéferì kéèyàn sọ wípé kì í ṣe kéferì lọ́dọ̀ ọ̀dọ̀ wọn bá máa fi tó wá nínú kàkà dèbí nìyẹn wọn ló níbi kókó ni wa níbi kókó ń bẹ ń bíyẹn léèrè káwé pé wọn tọ́lọ́ ọba ilé kókó wọn lọ́wọ́ àti ilé ní káwá parọ́ ẹni tọ́lọ̀ ń pè ní kèfèrí káríkè èsè kèfèrí lọ́dún yẹn abáṣẹ́bí pé ní kèfèrí káríkè èsè kèfèrí lọ́dún yẹn gbogbo àwọn ilé ilé mú yẹn gbére sínú ní ọlọ́run nínú gbàdúrà lè mú yẹn gbére sínú ní ọlọ́run òun ni kéèyàn máa fi ẹsìn tẹ́lẹ̀ kéèyàn máa fẹ̀sìn tẹ́lẹ̀ kéèyàn máa fi àyà ṣeré kéèyàn máa fi súnlẹ̀ sáwádà kéèyàn máa pè mọ àwọn tó dárúgbọ́ lẹ̀ nípa ti súnlẹ̀ wọn fi dálẹ̀ ká máa pè wọ́n ní ògbà padà Christmas gbogbo àwọn eléyàn bí ewé yìí tó pọ̀ tó kẹ́ wí fún àwọn àwọn àjòsùn ẹlẹ́nu ìjọ mẹ́ta yìí wọ́n sọ pé yorùbá padà eh, Christmas wọn ni yorùbá àjòsùn náà gbogbo àwọn eléyìí kò lè jẹ́ kí ẹ wọ ní ọlọ́run tí ìyọ̀bá tún bá lórí ogun ọjà tó bò ní gbogbo àwọn eléyìí náà ó lè jẹ́ kí yẹn gbére sínú ní ọlọ́run ní ọ̀gá tó bá lórí ẹ̀. àti kí yẹn máa lọ sìnkú lọ́wọ́ fáwọn ọ̀sẹ̀ bọ́. àbẹ́ ẹ̀kọ́ mi yẹn sọ pé ẹni jáde kó o nínú lànà nẹ́bí ẹni ọba wuli jáde kó mẹ́ẹ̀ tí wọ́n máa lọ sí nǹkan mi. àbẹ́ ẹ̀kọ́ kí yẹn sẹ́rí kò níbi wọn dáná nẹ́bí wa kí kí yẹn tẹ̀ má kẹ́kọ̀ọ́ ẹ̀sìn rárá kílẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ jẹ́mi lẹ́yìn òfin kẹ́sìn kan lẹ́sìn náà lọ́wọ́ amúlérè bẹ́ẹ̀ wà lẹ́yìn ọ̀pẹ̀ lẹ́yìn òfin kọ́ ọ̀dọ̀ èèyàn ọ̀pọ̀ ọdún bákan náà ni wọn máa bu ọlọ kó lè fi dájọ́ mi ni wọn máa fi lè dájọ́ àti kéde ṣe ọyà mùnẹ́ẹ̀sì kíkalẹ̀ ẹni kọ́lọ́ ọ̀gá ti lérí ìjà fáwọn olùgbé ìgbà ẹ̀rọ àwọn mùnẹ́ẹ̀sì kí ìdárí mi náà sọ̀rọ̀ lè nà nà rọ̀ síbi ká ní ọba jẹ́ mi náà tọ́wọ́ ọ̀lẹ́ mi wá pátá ni mo ti ń lẹ́ẹ̀mí ọ̀tọ̀ ni mo ti ń síta ọlọ́run làwọn ènìyàn máa wà ọ̀ sì lè rí fún ọ ẹ̀rí àwọn ayọ̀ ìmùsùlùmù ẹ̀dá ọ̀gá ẹ̀dá sọ̀ra fáwọn òkúta tó tu àwọn náà fẹ́ẹ́ bí òtútù rẹ̀ kó ju ọyẹ náà bá rí sọ́kágbára jù láyé nínú àwọn òkúta wà sọ yẹ. àwọn àwọn ìfẹsẹ̀ kan bẹ̀ àwọn òkúta kan bẹ̀ tí ó gbé ìyẹ̀wọ̀ náà tó níyàn ní péré òun náà lọ́wọ́ á dá bẹ̀ níyànjú mẹ́ta tó kù lọ́yà lè jó yàn lọ́wọ́ débi kọ́ wá ṣe ọwọ́ ní ìfọ́yà wọn fi ké àti wọn sọ́jú àti gbogbo èèyàn ní láàrin yẹn tí yóò kó tẹ̀ mọ́tò yóò fi kó láyé kájọ sọ fún yẹn ti lọ jó náà nínú ẹ̀sọ́ lọ́hùn sì ní ọjọ́ títa yé bí báyìí ẹ̀rì àti ìpele sẹ́wọ̀n sì ní sàlọ́wọ́ wọn ti kó mi pa náà lọ ẹ̀yọ̀ ẹ̀ńtú ẹ̀ báyìí wọn ti pè sọ́nà sẹ́wọ̀n tọ́wọ́ ti bẹ̀rẹ̀ ni káló lè ṣe àbẹ́là nínú yàrá rẹ̀ nínú yàrá ẹ̀ láì wọ́n máa gbé ọmọ níta rẹ̀ sókè rẹ̀ láàrin wákàtí mọ́ ká nínú wa ṣe ìfẹ́ lómi ni ó sì máa lọ yọ lọ sí sáfíìsì ẹ̀ nínú náà mo lè lo ọgọ́rùn-ún ọdún àbí bí ọgọ́rùn-ún ọdún àbí wọ́n ta omi lè yọ sáré lọ sí nínú náà. àwọn kan wọ̀ ọ́nà bẹ́ẹ̀ pé wọn kàn ní gbére ńlẹ̀ ni ẹ̀ láwọn kò bá yàn ẹ̀ láwọn kan já sọ́ra fáwọn kò bá yàn ìjẹ́ dúkìá àwọn èèyàn mọlẹ lọ́mọ ẹ̀bí ọ̀dà ìjọwọ́ ọmọ òrùka mọ́lẹ̀ ń dáàbò sí àtijọ́ ẹ̀jẹ̀ èké àti ìpànìyàn àti kéèyàn máa ya ọkọ̀ tó nǹkan fẹ́ẹ́ bẹ́ẹ̀ àbówó bọ̀lú tọwọ́ kó ìwé yìí táwọn kan máa ń gbà káàkiri àbẹ̀ ẹ̀kọ́ kéèyàn máa ṣí ti èèyàn àbí kéèyàn padà sí ipò kan mú kéèyàn já bá àwọn èèyàn ẹ̀rí kí yẹn máa dájọ́ láàrin àwọn èèyàn láì bímọ nípa rẹ̀ àti kí yẹn máa ṣègbè níbi ìdájọ́ lẹ́yìn tá àlejò sọ́lọ́ lọ́wọ́ àti gbogbo àwọn ilé ìlẹ́kùn yẹn wọnú náà àlejò sọ́lọ́ lọ́wọ́ àti ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní ẹ̀rí àwọn adájọ́ mẹ́ta ni wọ́n ẹyọ kan péré ló dẹ́ ta wà lùjẹ́ náà òun lè tó fi gbogbo òdodo wọ́n dẹ̀ dájọ́ lórí òdodo àbí ètò gbogbo òdodo tó fi kéèyàn máa fúra ní gbogbo ìgbàlá yìí níbi àwọn eléyìí lè mú yẹn náà lóbi nǹkan tó kéèyàn kí àrùn àdàkùn lọ òun ló ń pè ní inú ẹni tí bá ń fi irú yẹn àní níta máa gbọ́ wọ́n gbogbo lọ́ọ̀hìn wọ́n lọ́ọ̀hìn lẹ́ẹ̀mẹ́wàá gbogbo orí eléyìí nínú nǹkan ni. bákan náà kínyẹn ṣe yàtọ̀ bàbá ó lè mú yẹn wọn náà ó dàbí èyàn péré bẹ́ẹ̀ tọ́wọ́ àdá náà bẹ́ẹ̀ náà ló gbogbo bẹ́ẹ̀ náà lè rè gún bẹ́ẹ̀ náà ni kínyẹn má di owó lára kínyẹn sọ̀yàwó rẹ̀ nígbà wíyọ́ láwùjọ bẹ́ẹ̀ náà ni kínyẹn máa di òkókó àti kínyẹn ti àárọ̀ ẹni bá tẹ̀lé sọ́lọ́lọ́ àdìsálà wọn lọ́ka tó gbogbo ẹran yòówù tó bá sọ bákan náà kí ẹ yà ọ̀parọ́ kí ẹ yà ọ̀parọ́ ẹ̀rí kọ́ wà nù àdìsá tó lẹ́yìn màtí wọ́n ti rọ́ọ̀dì ọlọ́ọ̀tàrà àti ó ní ẹ̀sọ́ la yàn pẹ̀lú nà parọ́ torí rọ́ọ̀dì yà ìlà lùjọ́ ọmọ àfihàn mọ́ ẹ̀ kò bí ni o ẹ̀rí kò sí mi yìí yà ìlà náà àfihàn wọnú náà àfihàn wọnú ọ̀nà náà torí èèyàn níyẹn máa parọ́ tí ó sì máa sọ pé mi rọ́gà sí hàtà ayọ́kù sábà ń lọ mọ́ ní kàzàbà tí wọ́n fi kàbọ́ lẹ̀ lọ́dọ̀ ọlọ́run yìí pé ọ̀pá rọ́gà rẹ̀. nínú àwọn ẹbí ti yàn wọlé ẹ̀dá mẹ́jà sọ̀rọ̀ òtútù rẹ̀ yóò ju ọyẹ́ náà sọ fún àwọn ìdè yìí lọ. iná nínú àwọn òbíbẹ̀ rẹ̀ kan nìyẹn. ẹ ó jẹ́ ẹ̀kọ́ jẹ̀ síyà rẹ̀ tèmi fíìsà wa tèmi náà la dá sí. yóò máa tó ná níbi tí wọ́n tó mọ́ yóò sì máa tutù nínú. ọlọ́run dákùn má jà wọ náà ìjákùn mọ̀lẹ́bí ọwọ́ àti òkèèrè pé ọ̀pá ìyànà fún yẹn ìfarani aládùúgbò ẹ̀sìn bá ń kó sùdábà aládùúgbò lẹ́ni tí ọ̀wọ́ náà lọ́wọ́ ọ tó yẹ kó ya ẹ̀hẹ́ náà a máa kó wàhálà bá aládùúgbò ẹ wà níbi sọlọ lọ wà lọ sẹlẹ ó ní ìbí ìlú kọjá yẹ gbogbo báyìí yóò náà máa sàtọ́lẹ̀ fún mi ní nípa aládùúgbò fàṣà àbálẹ̀ tòlú àdínẹ́wò fáyọwọ́ sẹ́kù tí mo fi lérò yìí pé àbí tí mo bá ti fẹ́ sí ọlọ́ọ̀gbógún mi fún aládùúgbò ẹ̀rí anábìsọ mọ́mọ́ àtàlà olùsọ̀rọ̀ kan wọ́n ti wọ́n mọ́ ìlà yòókè mọ́kànlá òkúra àníkò nígbàgbọ́ bẹ́ẹ̀ fi nílẹ̀ kí wọ́n rìn tàn anábìsọ mọ́mọ́ àtàlà níbẹ̀ alẹ́ ti la yẹ ọmọ mi dá owó bá wa níkọ̀ ẹni tá ládùúgbò rẹ̀ ọba kọkàn balẹ̀ títí òní ṣe ń sùdá ń lọ wọn nígbàgbọ́ ni sùdá bẹ̀rẹ̀ kí ni máa sọ̀rọ̀ aládùúgbò lẹ́yìn kí ni máa kó kókó kọ́ máa dá wàhálà alẹ́ kọ́ máa pàjẹ́ mẹ́ gbogbo àwọn eléyìí ó lè jẹ́ kí ìyẹn wọ ó dàbí ìrìn ìbéèrè bẹ́ẹ̀ nínú àwọn kẹtọ́ lè jẹ́ kí yẹn wọnú náà ẹ̀dá kan já sọ̀rọ̀ àbò òtútù náà yẹn yóò jọ yẹn sàǹkà yìí lọ òun náà lè ṣe lọ mọ́tòmọ́tò ọwọ́ àkàlìsì ọ̀dọ́lá ìlú ìṣòwò rọ̀dí ọlọ́run tààrà bí ọmọ náà kú nínú gbogbo tó tọ́ bá wà ń sọ wọn ní wàá náà lọ kíni ó ti wọ̀ yẹn òdì kejì ní ọwọ́ ajáde pé náà kó dàbí òdì kiri bẹ́ẹ̀. nínú àwọn kẹtọ́ lè mú yẹn wọlé òun náà ní kíyẹn fi ọwọ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ tọkọtaya yíṣù bí kíyẹn lọ fún rẹ̀ lókun lọ́rùn wọ́n ní kíló dé onígbà tó ti wáyé kẹlẹ̀ karùn àìkarùn ẹ̀mí ẹ̀ká wọ́ ti ju àkọ́kọ́ ẹ̀kẹta ẹ̀kẹrin lọ nígbù lórí ara wọn ni wọ́n pè kó lówó tí wàá báyìí aláàbò kó wọn lọ sí kí ni parọ́ àbẹ̀ kọ́ wọn fún níwèé pé àtijọ́ ọdún sẹ́ nígbà wọn tó ọdún ti sẹ́ tí wọ́n tó ọdún láyé ni wọ́n tó ń bá lọ fún rẹ̀ lókun lọ́rùn àbẹ̀ kọ́ gbèsè yìí bàtẹ̀ wàá kọ́ bóun ti ń yẹjọ́ kan òun tún kọ́ nù mí ni tó ti àjẹ́ amúnẹ́sì lòún báyìí ọdún ẹ̀kọ́ tí ìsọdún wa àwọn èèyàn bá túbọ̀ bá wọn sí wọ́n bá tún ṣe òkúrun bẹ́ẹ̀ ìjẹ̀gbẹ́ ni méjì wọ́n sọdún ẹ̀kọ́ wá ní ẹlẹ́ẹ̀kejì tó átúndé pé wọ́n tún lọ ṣe ohun tí ó ṣe kí wọ́n wọlé rẹ̀ ọ̀hún náà ti ṣe òkúrun lẹ́yìn tó ti pé ìgbà mẹ́lì tóbi ti fi ṣègbè ó ti wà lẹ̀ wípé ẹni yóò ti bá ń fẹ́ràn fún àdá tó ní wọ́n fi gbó fóun ìgbéjì tó lè fi kó tiẹ̀ jáde náà wọ́n padà jáde báwo tiẹ̀ fẹ́ wọ̀ débi bá padà jáde bẹ́ẹ̀ ọlọ́run tá a fún ma jà wà ní gbogbo ní báwa lùkẹ́ náà òun náà làwọn obìnrin tó fi wọ́n wọ́ sọ báyìí òwò ni wọ́n wà ẹ̀rí bá ti sọ́lá ń sàlàyé wọ́n ṣe ìǹfààní àdìyẹ náà ìǹfààní àdìyẹ náà alákọ̀ọ́kọ́ tó wọn àwọn ẹni méjì náà ti sọ́dọ̀ ẹnì kejì òun náà ní àwọn obìnrin tó ti tí wọ́n wọ sọ wọ́n yóò wù wọ́n wá wọ́n tún lọ sí olùkúlù sórí pé bí wọ́n máa sọ bí kékeré o bí kí rẹ̀ fún mi. nínú àwọn ìtumọ̀ wọ náà bó ti jáde òun ní kéré bẹ́ẹ̀ òun náà ní àwọn ọkùnrin tó ń ṣe bí obìnrin ẹ̀rí wọ́n lè lọ fún yẹ́sì láìlá àìlọ́lá yẹ́sì láti mọ àwọn obìnrin lọ́dọ̀ wa bí báyìí àbáwọn ọkùnrin nínú àwọn ẹjọ́ wọn lẹ́kọ́dà tó wọn ní péré wọn làwọn ẹjọ́ wọn máa ń jẹrẹ wọn máa ń jẹrẹ níyà ẹ má jà gbàgbé hadithi tí gbogbo adá máa ń kà lẹ́nu gbogbo ọgbà nípa arábìnrin kan adébí sọ́kọ́ àtàlágbọ̀n ọ̀wọ́dẹ ọlọ́ lórí olóńgbò ó mú olóńgbò ọdẹ ọdẹ sì mọ́ ọmọ ó dì mọ́lẹ̀ òjò jẹun òjò máa sàkẹ́jẹ́ kí kò jẹ kú ló jẹ kólókò ti kú ẹ̀rí àtẹnudọ́sí kó sẹ́kùdájú kó máa sẹ́ ìbàjẹ́ ká láàrin àwọn mùsùlùmí káàkiri nínú àwọn ẹgbẹ́ ọwọ́ rẹ bó lè dájú òun ní péré bẹ́ẹ̀ eléyìí wà lágbára ọlọ́dà kò lè rí àti gbogbo àwọn ẹni tí wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n ń pín yàn sákèésì lọ síbi òdodo ọlọ́dà kò làwọn ẹni lè lò òun náà lè ti ń pàṣẹ dáadáa ṣùgbọ́n dáadáa ti ń pàṣẹ rẹ̀ yẹn ẹnì kan wà ní sàbí muslim sàbẹ̀lì sọlọ́lọ́ àtàlà sọ yìí pé wọ́n mọ ọkùnrin kan dé níyà ọ̀gbìn ẹ̀yà wọn káwọn aṣọ ìdùnnú náà ni wọ́n wọ́n sì máa fa ìfún rẹ̀ wọ́n máa wọ́n máa yọ ìfún rẹ̀ wọ́n máa ti wọnú rẹ̀ wọ́n máa yọ ìfún rẹ̀ wọ́n máa ti wọnú rẹ̀. àwọn tó wá wọ náà láwọn mùsùlùmí àwọn ọ̀daràn tó tóbi títí lọ pé kò ẹ mọ̀ bí kí wọ́n sì yàn mú wọnú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n nàìjíríà wọ́n yọ kí àfa kílẹ̀ bá ẹ̀sìn lábẹ́lẹ̀ yóò lọ jà sí lọ́yẹ̀ kẹ́ lọ jalè àwọn ẹgbẹ́ yìí ti yẹ̀ gbé lókè bá ìgbà yìí yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní kó gbajúmọ̀ yẹn. ẹ wá tó gbọ́ àwọn ọ̀daràn yìí wọ́n bá pé bọ ẹni tí àwọn òkòlù mọ̀ yìí wọ́n pè bò wọ́n máa ní àhà ah, ah, ah, àbá kílẹ̀ yóò ti ti báyìí láti wò pé àyè bí àyà àwọn adájọ́ darẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òun máa ń sọ ẹ̀rí abẹ́ ọlọ́run bá tó fánà ló ń rárá ọlọ́run dákun láìpẹ́ àtẹ̀yìn náà nínú àwọn òkúta ìdòtí ló ń gbé wá ti wọ ọ̀sẹ̀ ọlọ́run bá tó fánà ló ń rárá ìdòtí tí gbóná rẹ̀ ọlágbára ju oorun ta lè fi láyé lọ tó ṣe tí òtútù rẹ̀ ọlágbára ju òtútù تعالى إلى إله اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم اشدد عليهم وسعدك وارفع عنهم يدك وعافيتك يا رب العالمين يا أرحم الراحمين أبي الله سبحانه وتعالى اللهم تقص وتسمع على تبارك اللهم تقص وتسمع على تبارك gbogbo ẹni kó kúrú sí ọlọ́dà báyìí òkè nàìjíríà yìí ṣe wá lọ́dún tó kú ṣe tó ọlọ́run dákújárí ọlọ́run ọ̀la ti fẹ́ ọ ọlọ́run dákújárí ọlọ́run ọ̀la ti fẹ́ ọ ọ̀tá ẹni bọ̀ ọlọ́run dákújárí ọ̀la gbogbo àwọn òbí dáná aláwọ̀ yìí ká lóko àwọn ọ̀la gbàjọ bàjẹ́ alẹ́ bí dáná ọ̀la ti fẹ́ tọ̀ tọ̀ ọ̀la ni aláṣẹ ìṣòyà hasana ọ̀kìlá àtàwọn hasana ọ̀kìlá àtàwọn náà عباد الله إن الله وحيدة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قم إلى صلاتكم ورحمة الله تعالى